just come. In fact, ẹ bá lọ pé Jésù your guest speaker tó sọ̀kalẹ̀ wá tán rí physically. Now tẹ wá ṣe pósítà síta rédíò everything Jésù ti dé o, ó ti dé ẹyẹ yẹn wá sí sọjí Jésù. You know normally there will be an outflow. Wọ́n yà jókòó everywhere. But ó yẹ kẹ́ mọ̀ pé Jésù baby í Physically tẹ bá ṣe sọjí tán yóò ṣe kí ni o. Bó ṣe ń lọ làwọn èrò ẹ̀ náà ń ṣe kí o. and your church will remain small. Why? Because of your small mindset. Two, because of your small building. You can't build a church, a building that contains 100 people and expect to pack 200, 300 people there. It is impossible. Yes, I got him. Now, any ti ń accuse I'm a bit late. Why? ó can not learn? kàn sọ̀rọ̀ ní solve? ká Bible. two thirteen. Matthew chapter 13. Bible Matthew 13, I'm talking about hindrances. Yes, hindrances to church growth. Matthew 13, 24, 25. Another parable put it forth unto them, saying, The kingdom of heaven is likened unto a man which sowed good seed in his field. But while men slept, his enemy came and sowed tears among the wheat and went well. He went his way. Now that word tears, onimofelu, the meaning of hindrance is tears, is barriers, is obstacles. Hello? Hello, Bishop what do I call it? The meaning of hindrance. Baba, ẹ káàbọ̀ sórí ètò yìí. Olúwa kà á kó ṣe o. <laughs> Okay, what is ti gbọ́. Kò sí problem. Mo wá mi rí mọ́. ọlọ́mú mo ti rí. okay it's what tears now gbogbo church ló yẹ ó grow but tí church wa ò bá grow there are tears as tear bí àgbẹ̀ ò ṣe ń gbin èpò tó jẹ́ àlìkámà ló ń gbìn bọ̀ tó bá gbin àlìkámà ẹ̀ sà tójú bá ti rọ̀ tó ń hù kí ló máa hù pẹ̀lú ẹ̀ I don't want you to forget that. You don't sow tears, but tears do spring forth. Me bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, Olúwa pè mí, I'm starting a ministry. Beba she bẹ̀rẹ̀ gbàrà. Good seed lè fẹ́ máa sow with the word of God with whatever you are doing. But I can assure you, tears will come up. Now, tell you ti wá lójú ẹ̀mí tí ò dẹ̀ ní leadership tí the courage That is ṣe kí ni láti carefully fa àwọn ipò wọ̀nyẹn tú ipò yẹn ló máa ṣe kí ni o ló máa pa èso rere tó gbè it's as simple as that it's as profound as that kò sí church yóò ṣàṣe tears no matter how holy how good nature how prayerful but bá ṣe rí tears will spring up wọ́n ègbín ọmọ àgbẹ̀ ni mí mo mọ̀ yẹn hello ṣẹ́mẹ̀ nǹkan tún wà tán ń pè ní àfòmọ́ àbí àfòmọ́ wọn ń fòmọ́ kòkó kí lorúkọ tóyìnbó pé parasite ẹ̀yin ti gbóyìnbó kọjá pìkáfù pẹ̀lú eléyìí tẹ́ ń sọ ẹ eléyìí tí àwa tá a lọ skul tá a mọ̀ ní parasite ìbẹ̀ gbọ́ language ẹ parasite ó máa ń fòmọ́ ni mo ti sọ story ìgbà tí mo wà lọ́dọ̀ mọ̀mọ́ mi kékeré i was around seven eight mọ̀mọ́ mi ní ká gbé ẹnkọ́rọ́ ká tún mú àdá à ń lọ sóko kòkó wa onílé ni o a harvest kòkó èmi gan mo ń sọ pé àbá ah, àwọn kòkó yẹn ò tí ì pọ́n wọ́n ṣe ń yọ òdòdó ni oníbẹ̀ ni kí la fẹ́ lọ ṣe mọ̀mọ́ mi ó là ń lọ gé àfòmọ́ níta fẹ́ fè ní ṣe nìyẹn à ń lọ wá àfòmọ́ mo ní bo náà wù sí oníta máa rí tẹ́lẹ̀gbà tá dẹ̀ dóko lóòótọ́ ó ní ká máa wá kiri a bá rí wọn lórí kòkó àfòmọ́ wọn ń gbìn ṣùgbọ́n wọn ń ṣe kí ni wọn ń fò mọ́ nǹkan ni and parasite kò ní iye tiẹ̀ iye kòkó ẹ̀ ló máa ṣe kí ni ló máa gbà the same thing with tears and hindrances in our churches mo tẹ agémẹ́ni o bọ̀ mi lè gbàgbé kan kòkó ẹ̀ ẹyọ mẹ́rin ló ló hù lójú kan mọ̀mọ́ mi ní gbàtà máa wù kí ẹ̀ ewé ẹ̀ sì green o àbárí àfòmọ́ ó tiẹ̀ ti tóbi mọ̀mọ́ mi ní ká gé mẹ́ta dànù mo ní áá ah, ah, mọ̀mọ́ mi ẹ má ṣe bẹ́ẹ̀ áá ah, ẹja kan gé ibi táfò mẹ́wàá onírọ́ ni ó ló ti mí sí ó ló ti mú ẹ̀jẹ̀ ó ní kò sí kòkó mẹ́ta ẹ̀ ò lè yè pé wọn dẹ̀ lè so ọmọ torí tó máa gba gbogbo iye wọn ló wà lórí ẹ̀ èmi náà dẹ̀ ní gé torí mi ni mò ń ṣe bá lélé àwọn ẹ̀gbọ́n mi ti tráfù ó ro mi lára mo wá gé mẹ́ta la gé dànù ṣẹ́rígbà tá a gé àlàáfíà wa wà lérí ẹ̀ atẹ́gùn fẹ́ wọlé màmá mi ní ìwọ tó rojú torí tí mo ní oge ẹ̀ gbà tí kòkó bá máa sọ wàrí tó ṣẹlẹ̀ and I was very particular ṣẹ́nìgbà tí àwọn kòkó ẹ̀ ń bẹ̀rẹ̀ sí so kòkó ẹ̀ ló sojú ń gbogbo oko ẹ̀ oníṣẹ́ mo rí àfòmọ́ta gídànù nìyẹn mo kàn fẹ́ gbàdúrà fẹ́ nìkan ń bí ni o kì í ṣe fún gbogbo yín o ṣùgbọ́n fẹ́ gbàdúrà fẹ́ nìkan the courage the decision the leadership to remove parasite from your ministry receive it in Jesus name. ẹyẹ máa dákọ wọn ẹ bá lè kọ lẹ fine bẹ́ẹ̀ bá lè kọ lẹ èyí tí mi fẹ́ sọ sínú outline yín o ṣé máa ìwà mi àìsàn tó máa ń ṣe mí ìmọ̀ ń sọ tí ò sínú outline mm, the hindrances díẹ̀ wà nú outline yẹn ṣùgbọ́n mi yà síbẹ̀ mi fẹ́ yà síbi tèmi mi fẹ́ ṣèfẹ́ inú mi number one wrong pastor when you are a wrong pastor you are a parasite. And who is a wrong pastor? An immoral pastor, a scandalized pastor, an incompetent pastor is a big, big hindrance. Am I talking to somebody? Say to repeat Efuini, wrong pastor. And who is a wrong pastor? An immoral pastor, an incompetent pastor, a scandalized pastor, is a big hindrance church ò lè gbèrú lọ́wọ́ ẹ̀sà ẹ lè máa ṣe pamọ́ ohun kan mọ́ tí ì rí o ṣùgbọ́n ẹ ń jẹ ọjọ́ iwájú yín àti iṣẹ́ ìránṣẹ́ yín olùṣọ́ àgùntàn tó mú àgùntàn tó ń ní nǹkan. number two wrong associates this time you can be a good pastor but when you choose wrong people as your close confidant as your associate ẹsẹ àwọn náà máa baṣẹ́ ẹ̀ They are parasites. Associate tó ń run public complaint commission. Mi lè gbàgbé mo máa so story yẹn jẹ́ tuntun sọ tẹ́ bá ti gbàgbé ẹ jẹ́ ń remind yín. Ọ̀gbẹ́ni kan máa wá conference wa lẹ́kọ̀ọ́. is a top police officer. He is eh, àwọn tó ń ṣe DNA eh? So to what school, a máa mi sọ, a ní ṣọ́ọ̀ṣì òun ò grow gbogbo tó ń kọ́ church goal tí òun ò rí ṣọ́ọ̀ṣì hùn mo ní bàbá kì í ṣẹ̀bi ẹ̀kọ́ yìí àwọn míì rí ṣọ́ọ̀ṣì wọn ó lóun mọ rísì tí ṣọ́ọ̀ṣì wọn ò ó lóun dẹ̀ àtúrà àti apply ẹ̀ mo ní òkè ọlọ́run àtàṣírí ọjọ́ kan àwa ṣe conference ó wá kó àwọn asúnṣe pastor ẹ̀ wá èmi bá lọ wọ asúbùkù kan báyìí ẹ pé kí mo wàásù immorality in the church bó bá sọ yánnayànna ẹ̀rẹ̀ mọ̀ pé mi mọ̀rọ̀ sọ. àbá parí àwo lọ rìsẹ́ẹ̀sì ni o èmi bá ń lọ toilet bọ̀bọ̀ kan wá pè mí pé sorry sir now your message is me mo ní ta ni wọ́ ó bá nawọ́ sí bàbá ẹ̀ ó ní àmì associate pastor ẹ̀hẹ́n kí ló ṣe ó lóun bá kwaya sùn lórí ọ̀tà ó lóun tún bá sùn lẹ́yìn ṣọ́ọ̀ṣì mo lábàjọ tí ṣọ́ọ̀ṣì yín ò grow so ìwọ ló lé ẹ̀mí mọ́ kó ń ṣọ́ọ̀ṣì yẹn ìgbà wo ló ṣe ó láwọn parí ìṣọ́ òru gbogbo èèyàn bá sùn sórí ọ̀tà ló má kí kwaya mọ́lẹ̀ ló ń ná ní nǹkan. ok sorry apology Baba yọlá ó gẹ̀rẹ́ fún ẹ̀. wọ́n á ní okay I can now understand. pàdé bàbá yẹn wọ́n á ní ṣọ́ọ̀ṣì òun gúrò mo ní kò sọ́ lọ́run lórí ọ̀tà ẹ̀ mọ́. So Lord Wabushiman Dakpada. The man was okay, but his associate. Number three, location. When your church is located in the wrong location, you just went there. For example, see, am bàbá sọ amúlòkó and you gbórí sáyà ẹni ibẹ̀ ni mo lọ along ṣọ́ọ̀ṣì lẹ̀ èrò akànpọ̀ tẹ́ ni ṣọ́ọ̀ṣì á dẹ̀ ṣòro mbẹ̀ ó dẹ̀ rẹ́dí àti ṣe wọ́fẹ̀à. number seven ṣé wọn pe outline lẹ́ra ẹ̀ra tèmi so point bá pè fún yín kí ló ṣe yín inú ń bí yín ṣé ìṣe pé ẹ fẹ́ wá bá mi ń bì ṣá. Number four, wrong foundation. Bí ìpìlẹ̀ what can the righteous do? Once you build your church on the wrong foundation, sir, it's a very, very strong parasite. And what is wrong foundation? Where you are living, they never send you forth. They never pray for you. In fact, a jaru, a change signpost in it, a change church, a change uruko àárọ̀ oúnjẹ francis freedom church Nero, Leoni holy ghost assembly of god it's a wrong foundation A majority <laughs> ó dàbí ọgbẹ́ni kan sunday school teacher ne. ó dẹ̀ ti okay no no pastor assistant pastor ó dẹ̀ ti fọ́ọ̀mù church díẹ̀ What in your head usher What in your head choir What in your everything nínú church bàbá ẹ̀ no lua. and by the time he was leaving he lay with all of them. àwọn máa ń sọ ọmọ nílò ṣàtúnṣe bó bá ti ṣàtúnṣe wà á gbọ́ pé wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì tó bá yá ni. because it's a strong parasite it will suck everything. wrong Dickens. wrong Dickens. ẹ̀dẹ̀lẹ̀ pé ní wrong ordination you remember what pastor daniel said àwọn tó jẹ́ oṣó àjẹ́ àwọn tó jẹ́ representative èṣù ní church lẹ́bàá ọ̀dẹ́ wọn kí lẹ fún wọn fún ní license láti ṣe kí ni o láti operate and they will operate successfully lẹ́yìn bá tẹ ọ sọ pé fire wọn ní fuel wọn dẹ̀ máa win convert tiwa ọmọ ní bàjẹ́ díẹ̀díẹ̀ wrong ordination ẹ jẹ́ n tún sọ yẹn that's another parasite ẹ jọ sáà kìí every senior minister ló yẹ kó and it's not everybody that should lay hands on you you need to be careful there are some ordination that is tantamount to limitation there are some ordination tó jẹ́ pé iye tẹ̀yìn gan-an ní ló fẹ́ ṣe kí ni o. ẹ oe bínú yìí ti fẹ́ sọ yóò torí ìbàdàn bí ló ti ṣẹlẹ̀ irú ẹ̀ ò í ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ èmi mo ní microphone o. ṣẹ́wọ̀n ní january mo wá sí men of isaka ní olóróró <laughs> wọ́n change anyway a ti settle yẹn but wọ́n change program mi ìgbà tó yẹ ń sọ̀rọ̀ kan náà jẹ́ ń sọ̀rọ̀ so but that's not the issue the issue is that ẹnìkan wá ó ń sọ̀rọ̀ ń táìmù mi ó bá sọ̀rọ̀ tán his time was up o but kò stop and he started laying hands on people Start laying hands on people. Start laying hands on people. Ah ah. Mo ń wò ó. Mo ń ronú inú mi pé wọ́n débì yìí o. <laughs> Torí tó bá débì máa disgrace yẹ. Ó bá dọ́dọ̀ wa. Ó wá sọ̀rọ̀ ọ̀tá ibi tá a jókòó sí. Àwọn tí mi expect wọ́n ń gbórí lẹ̀. Ó ń dáwọ́lé wọn. Mo tẹ̀lé àwọn tó jáde mo ń wò. Gbà tó dé. Èmi arìn sẹ́yìn. ṣe báyìí. Wọ́n ta yẹ̀ mi tóbi lásán mi lè jàjà ìgbàgbọ́ ẹnìkan má tra èmi o má wàá gbọ́wọ́ kan lé mi lórí o èmi ò ní fèkì ní ẹ ṣùgbọ́n má dọ́dọ̀ mi o bàtọ́ náà rí mi lórí bí mo ṣe ṣe ó yà padà kúrò lọ́dọ̀ mi. yẹ́nì mo ti ronú pé tó bá nígboyà ìwọ dọ́dọ̀ mi wò mo máa fún ní kinní ni ẹ má tra ẹ̀ àtòrí bí mo ṣe ṣe ó yà fi mí lẹ̀ i'm not interested o lè lánàá tí kéèyàn máa ṣubú ìwọ ló máa ń tán ṣubú fún ṣùgbọ́n tèmi ìwọ̀nba tí mo ní ẹnìkan ò lè tẹ́rẹ̀ ẹ̀ orí mi ṣe pàtàkì ẹ̀gbọ́n tí apostle paul sọ ni lay hands suddenly on no man neither be partakers of other men's sins. èmi nìyẹn ordination ló bá tẹlumi jẹ You went to a conference. You went to a meeting. Egborowa, Egborowa. Okay, Omotubo. Somebody came to me recently. Ó ní òun invite bàbá kan sí ṣọ́ọ̀ṣì òun. Ó ní bó ṣe gbọ́wọ́ léwu lórí nìyẹn. Ó ní ìgbà tó máa gbọ́wọ́ yẹn kúrò. Orí ń dẹ̀ gbẹ́. ni. Ló wá bá mi ó ní kí n jọ ọ́. Kí n bá òun Mo ní ṣọ́ra ẹ̀. Mo fi mi lẹ̀. Mo wà ń ni. Tí ti gbọ́ tí mo sọ fún ẹ ń ṣàní kí n jọ ọ ní jẹ́jẹ́ òun lòun jókòó ló wá gbélé òun lórí ò bá ti kú bàbá mọ́lẹ̀ ẹ máa jájà rere tí gbàgbọ́ ránṣẹ́ olúwa kò sì gbúdọ̀ jà ní bus stop. nàmbà kí la wà ẹ seven ni màá ti dúró wrong leadership. is a mighty hindrance. When you don't lead the people, when you don't develop your leadership, various kinds of people are coming under you and you remain the same. You are not growing. You are not improving. Hey, sir. And God called you. Yes, it's not a crime. If God calls you when you are not educated, but it's a crime for you to remain uneducated. So very soon, see, doctors, lawyers, engineers, they are coming under your ministry. Hey, man, you can grow grow in knowledge, grow in wisdom, grow in leadership, or else you won't be able to handle them. You have inferiority complex. and what you are doing is It's a mighty hindrance. Tell them dẹ̀ you rí bẹ́ẹ̀, he stop sending good people to you. A kó àwọn ẹlẹ́ran alápatà tó bá ṣe báyìí, á yọ̀ hello mélòó six Abi, seven. ẹ má wọrí mo ti gẹ́tì yín mẹ́wàá ni ma ti stop mẹ́wàá i will stop at ten either you like it or not. what uh, what uh, what drives people away from church hindrances wrong services Our programs our services still ó gbádùn Our services yes sir Our services tó meet needs wrong services wrong programming mo lè pín different different versions of lọ àfiyé yín there are programs that doesn't meet people's needs program can shape for doing sake the timing is wrong the guest speaker is wrong àyẹ̀bẹ́ẹ̀kọ́ and even the time tẹ allot fún program ẹ is wrong moreover you waste a lot of time then à ń parọ́ díẹ̀ program tẹ́lẹ̀ fẹ́ ṣe jọ́ mẹ́ta torí pé rí i pé ó dàbí pé mi máa ń gbàkóso ẹ extend ẹ sí ìfẹ́ alásọtẹ́lẹ̀ ló máa sọ olúwa sọ pé kí a lójọ́ mẹ́ta sí ẹ̀yin náà dẹ́ alóore ṣé ẹ̀mí wòlíì ó ju ẹ̀mí tó wà nù you are the one in charge ẹnìkan lè wá sẹ́mínà mi kó wá sọ yẹn fún mi máa lọ lé ẹkú òmìnira ni màá kọ́kọ́ pa engine tó bá gbọ́ màá wá sọ́dọ̀ ẹkú òmìnira pẹ̀lú àlàáfíà ẹ mi microphone that's why I don't invite who I cannot speak to bàbá wa lọ pé àwọn bàbá tó jẹ́ pé àtẹ̀yà kúrò lórí topic I'm on some nonsense ẹ̀ dẹ̀ lè stop well. It drives people away. It's a hindrance to church. Hello? Ah, time will affect our service. Our service start by 8 and will close by 11. For God's sake, close quarter to 11. Am I talking to somebody? The Bible tells you program your service could meet needs and when How do you know that? People stop withdrawing, they stop coming. Cancel it and do another one. Tí services bá These services but jù, ó máa ń gọ́ àwọn tí ò bá dẹ̀ ti tó wọn mọ̀mọ́ jáde káàkiri. The Lord bless you. Wrong atmosphere. Wrong atmosphere. Now, tẹ bá nọ́tìsì tí mò ń pè wọ́n ẹ, tẹ bá kọ́ bí mo ṣe ń pè é, ó yẹ kẹ́ nọ́ọ̀tì nǹkan pẹ̀lú gbogbo ẹ̀. Every one of those points ló ní wrong léwájú. Àbí bẹ́ẹ̀ kọ́? Meaning that those points are crucial. They are important. We are only doing it, them in the wrong way. So what does that mean for your church to grow? Do them in the right way. Wrong what? Now wrong atmosphere. Hey, your sir, when people bring offering to your church, or they sow their tithe, and the following week, calamity befalls them. What church say was the church? Am I talking to somebody? So ṣe ra àwọn pastor and leaders in the church. Ó I must be a fruitful ground, not a barren ground. If anybody sows to me or sows to this ministry, they must reach the result. Tom, àbá the result, àwọn èèyàn máa ma lọ ṣọ́ọ̀ṣì you. Only one person ló the láti sọ, mọ́mì mọ́mì mọ́mì, nǹkan kan wà Only what about that? Kí ló my sister? Hey, the last Sunday, mi san tight about hundred thousand fún pásítọ̀ àti sí chọ́ọ̀chì the following week báyìí wọ́n ṣe sáàkì mi nìyẹn nǹkan kan dẹ̀ sọ fún mi pé ibi tí mo sọ sí yẹn ni ah mi máa ipò ti ṣẹlẹ̀ sẹ́yìn náà sista Teresa sọ ipò ṣẹlẹ̀ sí wọn last week èmi náà ti rí fìrífìrí ó tán people are on their way that's why we that are collecting the monies of people ẹ jẹ́ àmọ́ bí tá à ń lò sí o if not ẹ wo Jésù ló ní ṣọ́ọ̀ṣì ẹ o ó dẹ̀ mọṣẹ́ ṣe bàjẹ́ ok nínú conference tó ń bọ̀ nínú outline mo kọ́ kankan síbẹ̀ mo pè ní the God factor tẹ bá ti ń dẹ́ṣẹ̀ ń kọ̀kọ̀ ẹ̀ ń ṣe tí ò dá ń kọ̀kọ̀ as pastor as leader ni o olúwa wọ́ọ̀nù yín ẹ̀ gbọ́ olúwa wọ́ọ̀nù yín ẹ̀ gbọ́ olúwa wọ́ọ̀nù yín ẹ̀ gbọ́ ẹ̀ mọ̀ ní tolúwa ń ṣe alọ́mọ fìràn han àwọn mẹ́mbà wọ́n ṣọ́ọ̀ṣì mo ti kúrò níbí bẹ́ẹ̀ ni olúwa ló máa ṣe alọ́sọ fún pé wọ́ọ́ ẹ kàn wá ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan á dàbí pé ẹnìkan tọwọ́ bọ àyà yín ó dẹ̀ yọ ìfẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ kúrò mẹ́ ẹ wá ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan á dàbí pé kẹ́ máa bì pé ah I didn't feel at home again ṣọ́ọ̀ṣì ò gbádùn mọ́ ẹ̀rẹ́ ìjókòó lé ẹ̀mí mọ́ ló ń ṣiṣẹ́ inú ń bí yín torí bá ṣe dìde fún ẹ. Am I talking to somebody? So you cannot take the people of God for granted. And eh, ṣọ́ọ̀ṣì mi ni ṣọ́ọ̀ṣì So if you mishandle them, God will scatter them by himself. Oh, wait, till you know Acts of Apostle. Acts chapter one, Jesus go carry on. padà lọ Acts chapter two, Holy Spirit came down. Acts chapter three, there was a miracle. Three thousand joined them. Acts chapter four, there was another miracle. Three thousand, I mean five thousand joined them. Acts chapter five, there was internal crisis. Àyẹ̀bẹ̀kọ́, brother yín, Ananiah. And Sapphira. And we will clear Amadano. Chapter 6. There was another administrative issue. Thank God they settled it. Chapter 7. Stephen. you Abibeko. Oku. Chapter 8. Ṣẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ní. Now, I'm fún background story. Jerusalem was, by then was around 200,000 people living in the whole place called Jerusalem. And research says that church has 100,000. So half of the city was converted. No wonder the religious leader says, You have filled Jerusalem with your doctrine. But they were enjoying each other's fellowship, they were not going out. it's only the Jews and Jews nígbà tó lọ́n dẹ́rìí pé wọ́n fẹ́ sọ Christianity di ẹ̀sìn Jew chapter eight ló fún wa ní ìdáhùn he scattered them abroad he sent them persecution ọlọ́run tún wọn ká ẹ má dúró dìgbà tó lọ́n máa tú ṣọ́ọ̀ṣì ń kà ìyẹn ti máa burú jù ẹ fọwọ́ ara yín túká díẹ̀díẹ̀ ẹ bá ti rí brọ́dà kan tó ti wà ní kíní ẹ ti fi jalagbà ẹ jẹ́ gbogbo everything láti bí fifteen years ago olúwa ò pè yín ní onírárá mo pè ẹ lórúkọ bàbá lórúkọ ọmọ. Hello. Wrong atmosphere. When we encourage fighting, quarreling, animosity, hatred, bitterness, in church, and we do nothing about it, it's a wrong atmosphere. in church. When brethren cannot greet each other, and you in church, àfojúkúra wa so la la sisters la la la church ló want nothing more mọ́mí i ń kí yín Eh? ẹ̀yin là ń It's a wrong atmosphere. It's a mighty, mighty hindrance to church growth. Story says that John the Beloved, onìkan can look for kú among all the apostles. Lẹ́yìn ìgbà tí wọ́n ti persecute wọ́n ti jù sínú epo all those stuffs. But he came back to Ephesus. He was living in Ephesus and he was living with Mary the mother of Jesus. they were living there. Oh, one man lost the church to Timothy and pastor. Timothy was a pastor of the church in Ephesus. Very man. Nígbà tí Paul kọ first Timothy, it was a growing church. By the time he wrote second Timothy, it's a church that has gone down. Why? There was so much persecution, so people backslide, people deny the faith. But John wọ́n ní akàn wá wọ́n á gbé jòkó fún àjòkó because by then it was around hundred in age tábà ti ṣe sí tán wọ́n kàn ní bàbá kí lẹ ní fún wa ẹ̀yin ọmọ mi ẹ fẹ́ràn ara yín torí ìfẹ́ ní Ọlọ́run tábà tún bí next Sunday that's what he will say ó wá lè add sí ẹni tí ó bá kórè arákùnrin rẹ̀ ó wà nínú òkùnkùn títí di wákàtí yìí torí tẹ̀yin ò bá fẹ́ ọlọ́run tẹ́ bá fẹ́ ọlọ́run tẹ́ ẹ̀ rí tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ ara yín tẹ́ ẹ̀ rí irú ìfẹ́ wo ló ń gbénu yín. Once we don't encourage that in our churches, it's a mighty hindrance. Church táwọn èèyàn máa wọ̀ ṣé máa tẹ́lẹ̀ àwọn èèyàn àwọn èèyàn kíá they just go to any church. Lẹ́ni gbogbo èèyàn ti di conductor Èkó shine your eye shine your eye shine your eye ẹ lajú yín lẹ́kẹ̀ẹ́ tó wọ mọ́tò o. so people look for telltale sign. In the little research tèmi máa ń ṣe ẹ máa mo ti discover nǹkan kan ó dẹ̀ pẹ́ and I expected ẹ pé kó máa lọlẹ̀ kó lọlẹ̀ ó ń pọ̀ sí ni o. You know what? There are thousands and thousands in fact i want to lọ millions of Christians lẹ́ni they are still Christians they are still born again but they no longer attend church on Sunday or during the week. Inú ilé wọn náà ti ń ṣèsìn. Ìfá àwọn kan ti ń kọ̀wé, àwọn kan ti ń ṣe sẹ́rímọ́. Ìfá àwọn kan gbàtà gbọ́ pé mò ń kọ́ tọ́jú. Wọ́n invite mi, wọ́n ní kí n wá kí n wá gbọ́ tàwọn. Pé kò sí church sẹ́ẹ̀. That's the new doctrine. That there is no church. Ìpè let us just meet in groups or two or three. Ìfá àwọn lọ mọ ọ̀rọ̀ Jésù ìpè where two or three are gathered together in my name. And why are they developing that doctrine? Because church have hurt them àti ṣe mẹ́ni wọn léṣe in fact àwọn tó bẹ̀rẹ̀ tight there is nothing like tight ibi ká lọ mọ fún àwọn opó àkìdíkà àwọn tí chọ́ọ̀chì ti ṣe léṣe ni. number ten you are saying now okay wrong prayers wrong prayer and wrong warfare like all the warfare tí àwọn dáàdi teach tí pastor daniel teach tí eh, when we don do warfare like we are being taught but à say wrongly ìbí lọ̀tá wà ibẹ̀ la wà ń ṣe fall down die la wà ń ṣe irọ́ ni òun ń kú o. you incapacitate them die die die die die ẹ̀mí èṣù èékú. you can bind them you can send them to bottomless pit never to come back again bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n ń padà bọ̀ wọ́n ń bọ̀ á ṣe visitation yín o. Yéṣu àmọ́ ǹgbọ́ tèmi. Nọmba ten torí ọ̀rọ̀ mi ti sú yín. Pastor's family, pastor's spouse can also be a mighty hindrance to church growth. Wrong, wrong pastor's spouse. Ó lè jọkọ̀, jaya. lè jáyà. pastor Mrs. tí Olúwa pè. Ọlọ́run demonstrate pé ń pè. Ṣùgbọ́n somehow somehow ọkọ ẹ̀ revision ẹ̀ ọkọ ẹ̀ ò carry along ẹ̀ mọ̀ tó ń ṣe. Ó ń grow látiwájú ìyàwó ọkọ ń grow ẹ̀ látẹ̀yìn. Ní oṣù kan obìnrin mẹ́jọ sọ pé fáwọn lóyún ẹ má ṣe ha o ẹ má blame me má nà ẹ too much o àwọn mọ́mì náà contribute sí o tó ṣe mọ àwọn pastor ministries àwọn lẹ́jẹ̀ evangelist àwọn tó tẹ̀mí ọlọ́run tó ń wà nú ẹ̀mí gbogbo gbà ẹ tó bá di jọ sunday dáadé ń jẹ́ àṣẹ pàtí ẹ tẹ̀mọ̀rú pàtí ẹ ẹ má jẹ́ sọ̀sọ̀kúsọ̀ ọmọ ọlọ́run lèmi tèmi o mi ò sínú ara inú ẹ̀mí ni mo wà. ẹ yá ṣe combined service ẹ ṣí géètì ilé olúwa anirara. rárá ìní ọjọ́ olúwa sunday ni monday ńkọ́ olólùwà ni kò ń gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tó bá di wednesday táwẹ̀ parí nǹkan jẹ́ àṣekínní àní carnal person ó sì jí ọ̀rọ̀ ara lẹ́yìn ń rò láyé tìyín ọlọ́run wa mú yín sìn òkùnkùn wa wà lọ́nà màá là á já. sẹ́mọ̀ Mósè kọjá níyàngbẹ́ ilẹ̀ òkùnkùn wa túká náà ní táwọn lédè evangelist and pastor mrs ń ṣe nìyẹn ọkùnrin tẹ́lẹ̀ ń dínà tẹ́lẹ̀ ń dínà yẹn. àwọn mẹ́mbà yín ń ṣojú sí wọn wọ́n ń ṣojú sí wọn dádì iṣẹ́ ẹ̀ rí ni dádì iṣẹ́ ẹ̀ rí ni ẹ̀ rí ni bá ibi yìí máa ń ṣe pùkú pùkú pùkú ẹ̀jọ̀ bá ń gbọ́wọ́ lébẹ̀ dádì adé ṣé èèyàn máa ń gbọ́wọ́ lé transformer kó má ṣọ́ọ̀kì ẹ̀. No, ah. it's the truth. So most times if you are blaming the, the husband of the pastor missus, don't blame him too much. I eh? go the other side of the studio. Oh. And sometimes, it might be the husband, along pay. Ìyàwó náà we we we we we. I don't have time for nonsense. Ìwọ lọ́lọ́run pè mí ráyè orí burúkú mo ti ní mi ṣe pastor me she pastor's wife. I didn't prepare for it and I'm not ready to prepare for it. Ìkànnà sọ me like, láìpẹ́ as the service is going on, I joke, ń bẹ́, a máa jẹ <laughs> mọ́mí ẹ̀ wá gbàjẹ́ ọkọ ẹ̀dẹ̀ ló ń wàásù lọ́wọ́ o ẹ̀ wọlé ni anita ló fẹ́ gbọ́ wèrè. Yeah. Can I give you an advice? Don't let your ministry destroy your marriage. And don't let your marriage destroy your ministry. Strike a balance. Carry him or her àlọ if not ilé ẹ̀ ló ń bọ̀ á pa ministry ẹ̀ à ń ṣe consultation fáwọn kan lọ́wọ́ ń sìn torí pé woman yá wọn mo ní kó sanwó èmi ò yọjú pásọ Daniel mo fi ṣe síwájú Daniel náà ló lọ gbowó ẹ̀ wá ẹ wò kò yẹ kó dá church ilẹ̀ mo ti lọ bẹ̀rẹ̀ church tòró lówó àwọn pásọ ńláńlá gbogbo dá ti fi ṣe jẹ́ in fact àwọn náà kánsẹ̀ èkó lọ ẹ imagine ní èkó ẹ̀yin mọ́mí wa tẹ́ mọ èkó dáadáa Lagos Island bí tó ti ń taṣọ ṣọ́ọ̀pù ń bẹ̀ wọ́n ń tà fifty million obìnrin ní méjì àwọn pásọ dẹ́ni kó lọ tà dànù torí pé olúwa ń pè é. bẹ́ẹ̀ ni pàtó sọ sítórì ẹ̀ fún mi tó wá school àmọ́ ni ah ah. Ah, ah, I wish I've met you. you shouldn't have sold those shops. we need the money for the gospel. What the towel of his on san táìtì, wọ́n dẹ̀ And this is a woman kò you train kò ní kankan wọ́n Money from today you are a minister of God. Ẹni tó ṣe ń sọ̀rọ̀ sọ́kọ́. so gbàtọ́ ló ń bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì mọ́ ni ah, ah, irú ẹ̀kọ́ ló ń ṣe ṣọ́ọ̀ṣì gbọ́ àwọn bàbá gbogbo ti advice ẹ̀ lọ ṣe torí tí wọ́n ṣe kí ni o. She now says she's coming for consultancy. Eh, Pastor Daniel, mo rán ṣiṣẹ́ mọ́ Daniel, ó gbóná jù mí lọ. Ìwọ ni kò lọ́bẹ̀. Màdé di àná ni Pastor Daniel fún mi report. Ó ní wọ́n fẹ́ lura wọn. ẹ̀sà that home that home we finish that ministry money, mama. Only can ó love kí bẹ̀ mo ní rárá ah, ìwọ ṣáà a consultant <laughs> I told him what to do mo ní kó pe àwọn méjèèjì if the man wants to handle the ministry let him handle it and I said mo ti she is not a pastor she doesn't have pastoral grace ó kàn rówó ralẹ̀ ó fi Let her go and be doing singing ministry don't she? stay there. If not, this thing will never last. The Lord will bless you. The last hindrance wrong decisions and wrong choices. Decisions and wrong what? There are a lot of pastors, even want tó ti church growth rí, tó ti kàwé church growth, they know what is wrong with their ministry but they decide not to do it. The correction, àwọn barriers tó yẹ kán yọ They prefer the darkness than the light. Because why? The darkness gives them money in their pocket. Any ló máa answer for me? mi, Alẹ́sà ẹ me. Money in what way? Ó go gbogbo ọ̀nà jẹ́ mi lẹ́fi tíṣe yín dí. Money is not intentional. Èmi kàn ń ṣe tèmi ni o, má máa gbọ́ ohun tí ah <laughs> ó ní no sir ó ní prophet lòun in fact mo ṣe teaching kan mo sọ̀rọ̀ nípa pseudo christian churches like like nínú conference mo sọ in a modern way mo prepare a topic kan síbẹ̀ twelve churches that Jesus did not die for kì í ṣe gbogbo church ni Jésù kú fún mo ti rí bíi fifteen churches tí Jésù ò kú fún wọ́n dẹ̀ kọ́ nàìjíríà nọ́mbà one èkó lọ́lọ́run wà ẹ̀ẹ́n ó wà nìbàdàn mo ti gbọ́ ẹ̀ẹ́rì nọ́mbà three. Hello. The Lord will bless you. We must come together. Kajo Joko, Aloni Ministry, whatever ẹ̀yin mọ́mì náà ẹ yé ọ̀dẹ́yìn dádì o ẹ yé fi dádì síbi tó ọlọ́run ṣe kí ni o tí ò fi wọ́n sí o let him stay in his gifting and you stay in your gifting and your calling simple in the ministry you are a minister when you get to your marriage you are a wife and you are a mother play that role ẹgbóúnjẹ fọkọ ẹ ti ẹkúnlẹ gbé fún tó bá lóun fẹ́ ṣe tìbí olómi ni kó rẹ o ẹ jẹ́ ó ṣe ní tó fẹ́ ṣe o kì í ṣẹ̀ṣẹ̀ o gbogbo ẹ̀kọ́ burúkú tá a gba ìpè rárá rárá lọ́sítì ọlọ́run ló tiẹ̀ break ẹ̀fẹ́ mi ọmọdé ń sọ story ẹ̀ torí ilẹ̀ tíṣú. Your church will grow. Your ministry will flourish. Every hindrance to your church, may you receive the grace and the courage to remove them. In the name of Jesus. Ẹ tí mò ń sọ yẹn, gbàtí mo kọ́ àwọn cultic churches, mo wá sọ ohun tán máa ń lò. ó lọ mú ìwé kan wá fún mi ó ní bàbá òun ló fún un níwèé ẹ ẹ sàwọn fún mi ìwé ẹ ẹ mọ̀ ẹ every chapter of the psalm wọ́n kọ ẹni tó kọ wọ́n kọ áńgẹ́lì tó wà ń díẹ̀ wọ́n kọ bẹ ṣe máa invoke áńgẹ́lì yẹn so tẹ bá fẹ́ kẹ́nìkan kú ó ní psalm tẹ máa lọ kà tẹ bá fẹ́ kẹ́nìkan ya wèrè ó ní psalm tẹ máa kà tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ ẹnìkan kó sleep walk fún yín lówó ń sùn ní kò mọ̀gbà tó fún yín lówó ẹ mo rí mbẹ so mo tiẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ fáwọn kan tó ń ṣàkọsí mi mo ní wo mo ti mọ sáà tí mo kà fún ẹ. ẹ̀kọ́ ló gbé jáde lọ́wọ́ ẹ̀ mo á ní ṣó ti lò ó rí àwọn olóhùn ti lò ó dáadáa olóhùn ti fi gbowó lọ́wọ́ wúmọ̀ nǹkan ọlọ́lọ́ mọ ẹ̀ wọ́n kọ́ mọ̀ ẹ̀ fún wàá gbàwé ẹ̀ lọ́wọ́ ẹ̀ sọ́tọ́ bá ti rí máa ní ẹ̀ sà ah. ẹ bàjẹ́ mi jẹ́ mo ní chúùsì àti ìjẹ burúkú iṣẹ́ burúkú tó ń fi sáàmù ṣe àtẹlẹ́yìn tó fọkàn balẹ̀ tó fẹ́ lọ sọ́run ẹ̀ olóhùn láìkélé olùkànnì ẹ̀ pé kò sówó lọ́wọ́ mọ́ ni. Now that is what has happened to a lot of pastors. A lot of people think that church growth is magic. It's not magic, it's warfare. Then your they take decisions, remove the wrong, plant the right. You can't grow your church. Let's stand up on our feet. Every raw, every, every parasite in my life, in my ministry, I renounce them. I remove them. I cut them off. Open your mouth and pray in the name of Jesus. Every parasite in my ministry, in my life, you are removed today. I uproot you in the name of Jesus. I destroy you in the name of Jesus. Every parasite, every parasite, every parasite devouring my calling, devouring my ministry, devouring the work of the Lord in my hand, today you are destroyed. You are terminated. Thank you, Father. In Jesus' mighty name we have prayed. Emma, why we Samuel? Okay, tí wa tẹ́lẹ̀ ẹ jẹ́ wọ ẹ̀ṣẹ̀ yín <laughs> torí tẹ́ fi mọ̀ pé kò sí market mọ́ <laughs> every arrow of parasite every arrow of devourer every arrow of pollution hindering the growth of my calling hindering the growth of the ministry of God in my hand today you are destroyed in the name of Jesus shall we pray in the name of Jesus. Let's destroy them, destroy them, destroy them, destroy them, destroy them. Every arrow of parasite, every arrow of devourer, arrow of pollution, hindering the growth, hindering the calling, hindering the fulfillment of this calling and ministry will destroy you today in the name of Jesus. You are terminated in the name of Jesus. Thank you, Father. In Jesus' mighty name we have prayed. I hope we pray better. Two more prayer points. We take our offering for the day. As the Lord bless you. Are you blessed? Are you blessed? If you are not blessed, shout hallelujah. You see, that's a special announcement. <laughs> that's how it happens in the church. <laughs> Praise God. All right, all right, all right. I want you to stand on your own. We are going to pray. Say after me. Shegun Okay. Shegun By the authority of God. Today you are delivered from every hindrances to growth. Shall we turn into prayers in the name of Jesus? Without you are delivered. You are liberated from every hindrance to growth. Whatsoever is hindering you to grow, whatsoever is hindering your growth, limiting your growth, by the authority of the Lord, you are delivered. You are liberated in the name of Jesus. Soul, spirit, and body, you are liberated. Soul, spirit, and body, you are delivered. Thank you, Father. In Jesus' mighty name, we are.